bẹ́ẹ̀ yẹn o orúkọ tèmi ò yí padà yèyé dára kòwé yèyé dára kòkòkò yèyé dára global ọmọlúàbí wọn orúkọ yà á máa lọ sókè sókè sí ni wọ́n fi kún orúkọ mi everyday yèyé dára international bẹ́ẹ̀ ni o yèyé mi ò ti lẹ́tí kẹ́ ẹ̀yin tọ̀sùn how market bó lóye ń lọ ṣó ń gbójú ọwọ́ bẹ́ẹ̀ yẹn Akírun ó dẹ̀ pọ̀ ba mẹ́ta ni o straight straight wọ́n fìdí rẹmi ni shut the palace down shut the palace down shut the palace down. Ah, hmm. Hmm. wọ́n ra Akírun lóyè àti ọba tó kù olúwo olúwo bò ní tó bá sọ fún yẹn ẹni fẹ́ gbọ́ àní kéèyàn ọba ilẹ̀ yorùbá ṣe ṣe pọ́lítì ẹ má má ṣe pọ́lítíìsì mọ́ ìtìjú lẹ́ẹ̀mọ́ gbà olúwo ọba bí ẹ dáa gbẹ́nu bó ṣe má ṣe lálàlàlà ńgbà yẹn àwọn tí ó ṣọkọ yín ti dé a máa fẹ́ wo gbogbo bí gbogbo ẹ̀ ṣe ń lọ mí ìdára èdè yìí ẹ̀ o láti bá yín máa tú sí wẹ́wẹ́ olúwo mọ́dọ́bù ṣàlẹ́ǹjì ẹ̀ kábíyèsí o àní bẹ́ẹ̀ ṣe máa ń ṣe tẹ́lẹ̀ yẹn tún ṣe bẹ́ẹ̀ ẹ ti gbọ́ pọ́n ti ra kírun hmm? kábíyèsí o bàbá mi ò ní ó tọ́jọ́ mẹ́ta o hmm? adé kó pẹ́ lórí ìrùkẹ̀rẹ̀ kò pẹ́ lọ́wọ́ bá mi ọkọ áṣílì bá mi ọkọ mariam bá mi ọkọ ẹ máa hẹ́pù mi orúkọ àwọn olórí wa olórí wa àwọn ìyàwó wa mo mọ mariam mo mọ ashley ìkan fọláṣadé àbí ó dẹ̀ pọ́n tún ṣe ìgbékan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lánàá àbí ní àbígbà wo ẹ̀yin náà dárúkọ wọn ọkọ gbogbo wọn jàre kábíyèsí o kábíyèsí o kábíyèsí o mo júbà eré kábíyèsí dádì honey. Baba bàbá Ìjàjá Ògúnwùsì the second ṣé ẹ rántí advice tí bàbá Ọbásanjọ́ ẹ bọra òwú fúnra wọn fúnra wọn tán fún yín láìpẹ́ yìí ṣé hmm, ẹ rántí ṣé kí báyìí video fídíò yẹn ni wọ́n láwọn advice yín kẹ́ ẹ take side pẹ̀lú politician wọ́n ní kẹ́ ẹ ni ní favourite láàrin wọn wọ́n ní bẹ́ẹ̀ lélẹ̀ bá bí APC bá dé ẹ ṣe nọ́mà bí PDP bá dé ẹ ṣe nọ́mà bí LP bá dé PPN CCC DDD hahaha hohoho political party tán bá ti wá gbéjà wà bá yín palace gẹ́gẹ́ bí ọba tẹ́ ẹ jẹ́ sáà ṣe ló yẹ kẹ ṣe nọ́mà kẹ ò kẹ ṣe kinní yẹn kẹ fi kún oríkì yín kábíyèsí ọ̀ní wípé pínre láàárẹ ìkan ò gbúdọ̀ jù kan lọ nílé ọlá lọ mí bọ̀ kábíyèsí ọ̀nà òun ọ̀ṣẹ́ yẹn ipò ipò ogun kábíyèsí náà bá mú oṣù kaná oṣù ràbàdàrà ràbàdàrà ràbàdà àfi gbìm lórí wọn bá gbé apc lérú o wọn bá ń ta kiri apc rèé o ẹ bá wa ra o ẹ bá wa ra o. gbogbo ọdọ́ tó ń lọ làwa mọ̀ o èé o kábíyèsí ọ̀ni ẹ̀tẹ̀lẹ̀ jẹ́jẹ́ o hmm. rẹ̀ pẹ́ mọ̀ bó ṣe ń lọ mo kàn fẹ́ já yín sí ni ṣe rí connection abuja. ẹ tí ìmọ̀ àwọn ará Àbújá ni nọ́ọ̀tì náà ń pè bẹ̀ yẹn kò ṣe ilẹ̀ Yorùbá tẹ́ ti máa ń jẹra yín lẹ́sẹ̀ tẹ́ máa ń sọ̀rọ̀ àná ìṣẹ́jú kan èyí mọ́ra yín lọ́wọ́ nọ́dánà òkè yín àgéèsì ara wọn kò síbẹ̀ ṣe lè lóyà sí wọn láéláé wọn ò ní ẹ̀fà ló yà sí yín ju àwọn èèyàn wọn lọ because wọn mọlú ẹ̀dà tẹ̀ jẹ́ wọn understand ẹ̀yin yorùbá wọn ṣí yín wọn read yín bíi búùkù ní back to back they will never ever never in this life remain loyal till the end with you yorùbás. Hmm bá rò páwọn ni ó gbà yín ilẹ̀ kábíyèsí ọ̀ọ́ni ọ ǹjẹ́ tilẹ̀ mọ nǹkan tó ń plan fún yín gan ní nọ́ọ̀tì èèyà má ṣe ǹjẹ́ mọ̀ kábíyèsí pé APC gan-an tẹ́ ẹ gbé sórí ẹ rí pé bàbá gan òwú ẹ̀kọ́ mi yín lọ títí gbogbo géèmì yẹn wà nílẹ̀ fáwọn àwa gbọ́ wọ́n gbé fún wa ní kàṣàgbò wa mú bàbá gbogbo bẹ́ẹ̀ yẹn ń ṣe lọ́ṣẹ̀bọ̀ ẹ rí pé kò wọ sáìdì yín lọ títí. ẹ bá lọ ṣe bí ò ṣe yẹ ká ẹ ṣe ṣe tẹ ẹ bá lọ sowó agbẹjẹ mọ́wọ́ ọdà láti Àbújá tẹ máa ń lọ ìyẹn náà náà ti máa gbé ọdà wá lẹ́tà lẹ máa gbà street ẹ má jẹun gbé kọ́kọ́rọ́ ti ẹnu pálàsì ọ̀nà pa o o ti wá sọ tèmi kábíyèsí kò ní dáa o ṣe é rántí gbogbo iyì yẹn ó bùbùbù ó gbàgbàgbà ó bùbùbù ó gbàgbàgbà ó bùdìdìdìdìdìdìdì gbàs kábíyèsí ẹ dẹ̀ mọ̀ pé àwọn ọ̀rọ̀ yín máa ń tà lórí social media gan ẹ jẹ́ tètè kọ́wọ́ ọmọ yín bọṣọ wo olórí tó bá fẹ́ gbọ́rọ̀ mi jàre tó fẹ́ pẹ́ ní kápálàsì dádì wa bá mi wọ́n ọ̀nà kábíyèsí wípé omi tuntun ti rú ẹja tuntun ti wọbẹ̀ èèbà látàbújá yẹn náà ti máa ṣiṣẹ́ yẹn wá ẹ má fojú wé pé ẹ ti ṣu ságàsà apc gan tán náà ń try láti wojú rere wọn wà láìwọ̀n rí ti yín ló eh, ó lẹ́tí kẹ́ ìwọ ọmọ yorùbá ti ṣèyí sí ìwọ ọmọ yorùbá tó fẹ́ wo bí ọlọ́run ṣe fẹ́ fọ ilẹ̀ yorùbá mọ́ ó jẹ́ gbé àpótí tó dáa dáadáa kó o jókòó kó o farabalẹ̀ kó má jẹun tí ẹ gbọ̀ngbọ̀n kó o máa wo bí géèmù ilẹ̀ yorùbá ṣe ń lọ wá wo àrà tí ọlọ́run mi fẹ́ dá ọ̀run fẹ́ lalẹ̀ yorùbá kọjá ìbà ló jẹ́ má bá wọn nípìn inú ẹ̀ ìwọ tó bá jẹ́ pé láti ìrandíran tó fi kàn ẹ́ ìyàlẹ̀ ń jẹ nínú ilẹ̀ Yorùbá ó jẹ́ má torí àtẹnujẹ nǹkan tí ò lè là ẹ́ lára kó o lọ bá wọn korí bọ̀ torí ó bá wọn lọ wọn ti pé tó lódodo bá ń jí tẹlẹsẹ bá ń jí olódodo tí ó bá rìn rìngbìrìngbìn bẹ́ẹ̀ yóò fara pa ó jẹ́ ṣọ́ ara ẹ̀ kó o dúró déédéé àìdúró déédéé ẹ̀ èèbà kò tí ì yà ànílẹ̀ yorùbá ilẹ̀ bàbá mi máa gbàtúnṣe yorùbá land must be great again gbogbo yín pátápátá ìdájọ́ yín ti dé ẹ mọ̀ gbà tí ẹ̀mí ọlọ́run ti fi mẹ́sẹ̀jì ránṣẹ́ pé kẹ àsìkò kékeré òun fún yín wípé ká ẹ ṣe nọ́mà kàkà tó yẹ ká ẹ ṣe nọ́mà ẹlẹ́nu ẹ tó bá wọ ọlọ́run ni kó dá lára kò sí nǹkan tó kàn yín ah, you are welcome.